ṣé àlàáfíà ni. àlàáfíà ni o say ah. hello ẹ káàárọ̀ o. Oh. Oh, báwo ni. báwo ń lọ dáadáa. dáadáa bẹ́ẹ̀ni. <laughs> báwo ló ṣe kọ́ Yorùbá. Um, mo ti wà ní Ìlọrin. ní Ìlọrin. fún ọdún méjì. wow. ní 1965. sixty five. Really? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ náà ni. <laughs> Olúwa ṣeun. <laughs> A dúpẹ́ o. Oh. Báwo ni Ìlọrin? Báwo ni lọ rí? Mo ti ṣiṣẹ́ Ni Níbẹ̀ níbẹ̀ ó. Ní ilé ìwé. Nílé ìwé ok bẹ́ẹ̀ ni kí ló kọ́? Uh, uh, Yakubu. Yakubu. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. <laughs> Yakubu Durajaya. Oh, yeah. <laughs> that's good. Ah, ó dẹ̀ da o. A oh. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé o jẹ̀bà? O jamala. Jamala, jamala, ẹ̀bà, Egusi. <laughs> Ẹ̀fọ́. Ọbẹ̀ ata. Ọbẹ̀ ọba ata náà ọbọ ẹja ọbọ ẹja bẹ́ẹ̀ni ọba <laughs> ata náà ọbọ ẹja ọbọ ẹja bẹ́ẹ̀ni ẹran ẹran màlúù ẹran màlúù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> ńgbà ló padà wá. mi um, ò mọ̀ eh. nísìnyí mo ti padà lọ sí nàìjíríà fún ìgbà uh, uh, márùn fún iṣẹ́ fún iṣẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah congratulations ok adúpẹ́ <laughs> o adúpẹ́ ń wa ẹ̀lẹ́ kótó ẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o o ọ̀yà bá ń kí àwọn nàìjà. àkí uh, ó kí wọn àbí ọ̀dà kí lorúkọ ẹ̀. Yakubu Durejaya. Durejaya bẹ́ẹ̀ni ah, ọmọ Ìlọrin ni mí. ọmọ Ìlọrin níbo ní Ìlọrin níbo ní Ìlọrin. níbo ní Ìlọrin eh, ní uh, ọjà ọba ọjọba. bẹ́ẹ̀ni Ô dá, velho. Ô dá. Ô dá, com tal de